orí àṣìkà káàkiri pé adébábò ìparògbò ó lọ wo lókùnmáyé kọ́ pé. mo ṣetán àti parí aáwọ̀ tó wà láàrin àwa méjèèjì ṣùgbọ́n kò ní lọ́wọ́ ìbúra mi nítorí mo búra kí n tó gba ṣé ọba àdéhùn kankan kò sì sí fún ìbúra ẹ̀ nípò. katakata tó kí tó kó nǹkan náà lè dán ó lè padà ọ̀rọ̀ náà já mẹ́ta lára yóò tó bẹ́ẹ̀ bí èèyàn fi ojú àwọn ẹgbẹ́ ọlọ́pàá onítọ̀. ríjà òdì ó tẹ ọkádérò mọ́lẹ̀ ó fẹ́ ríjà ìjò. gbogbo àwọn tí wọ́n tì wọ́n ní ìgbèkùn àwọn tí wọ́n tì wọ́n lé gbogbo wọn láláṣẹ fẹ́ máa pa díẹ̀díẹ̀ láì sọ fẹ́nikẹ́ni láì bá wà pàpà gbọ́. kí ló máa ń ṣe ní tó jẹ́ pé nígbàkúgbà báwọn obìnrin bá ti dépò kan eré kẹ́sàyò wọn lè máa sá kiri. ẹ̀yin obìnrin ẹ tàtọ̀ ní tí báyìí káwọn ọkùnrin náà ká tàtọ̀ ní tiwa nígbà ìyàwó káwá wẹ̀ tó máa ń lómi lẹ́yìn ẹsẹ̀ jura wọn. tọ́ba kọ ní ṣe ọkọ ọ̀tá tọ́ba kọ ní ṣe ọkọ ọ̀tá tọ́ba wá sí wọn nìkan kó o tó wà rẹ̀ pa. kí ló wá dé tó fi jẹ́ pé òun ni wọ́n yìn tí wọ́n yìn ẹ̀yìn ṣé ìmọ̀ pé sílọ kó sí wọn lórí kó tó dọjọ́ ayẹyẹ ni ẹ má má sọ àsùnpéye ewu ń bẹ lóko ló ń gẹ wa nígbà tí orílẹ̀-èdè ìfẹsọ̀wọ́pọ̀ tí wọ́n bá níṣòro ṣe bí àwọn ará àpẹẹlẹ gbogbo rẹ̀ láyé wọnú ẹ̀ èpo ẹ̀pà tí wọ́n wá dé wọn àìjírí náà They're marketed and distributed by Allah Gaban Pal, Allah Waye Ventures, 135 so 137 Namida School Street, Jumata, Otunwa Love Face, Watua number 26 Ondo Street, Butemeta is Lagos, telephone 0287159996 at 003 717 9143. ṣẹjẹ ọmọ onílé ni mí ìkìtẹ máa kí mi yàtọ̀. ìkìtà àlejò kọlá máa kọ nílé ìkìtà àlejò kọlá máa kọ nílé. àwa ṣe rí àwọn lóyè lóyè àwọn lọ́balọ́ba àwọn èèyàn kàǹkà kàǹkà èèyàn pàtàkì pàtàkì kò yẹ ká kọsàjẹ rárá ni mo fi ní àdìgún àdé. àmínú ni. tó kọ́kọ́ jó ìran ni ó wò ó ọmọ sílẹ̀ fati aláàbàbí ó ọmọ olórin lásán lásán ìwọ lóyún fún Kányinsọ́lá ọmọ olórin tó ṣe pé ṣe ni wọ́n máa ń fi obìnrin tọ́lé èwo ni Kámílù kọ̀ǹkọ̀ tí ò ní jèrè mú mi. Ah, ah, ah, ẹ ẹ dákun ìyá ṣé aláàjì wa náà lè ṣépè tó bá ń fún. gbogbo yín pátá àti ṣéwù àbí kí lè pọ́nkọ́ rẹ̀ òfò lẹ́gbọ̀n ṣe dà. bẹ́ẹ̀ mo wí. mọ̀mọ́ ìpè pa abiyamọ gidi èsè pé. ọ̀sọ̀ ọ̀yà wèrè wọ́n sọ fún ọ̀pá abiyamọ gidi làwọn ni ẹ̀yin ò mọ̀ pé ẹ̀dákẹ́dá tí máa ń jẹ ẹ̀dá ẹgbẹ́ rẹ̀ lẹ́sẹ̀ ń wá ṣubú paraku fún ni. ìdá ń bá kọ̀ inú ẹ̀ ń dùn àbó ti gbàgbé pé ilé lábùsùn ni oko mi. ọmọkùnrin tí wọ́n pè ní Sámílù Kọ̀ǹgò tó fa ikú kan yìí sọ́la látòní lọ àtòhùn àti gbogbo àwọn ẹlẹgbẹ́ pátápátá igbe ẹkún owó ṣe ogún ìkáwọlé rí ìfọsẹ̀jọlẹ̀ onítọ́lé gbogbo wọn pátá. eléyìí oṣù kan nú àwọn ọkọ̀ sìtáni gbáà ni ẹ̀ bá lè pariwo jù ẹ̀ bá lọ jiyàn jù ọkọ̀ tiwa ọ̀ ń bọ́lẹ̀ yìí sílé o a máa rí ibò a máa yọ ibò lọ́wọ́ kan ni ẹ ti gbọ́ òye pèsè máa dájọ́. ọmọ tó dùn mí bẹ́ẹ̀ tó mọ̀ ẹ́ pàṣẹ ẹlẹ́gbẹ́ táwọn ẹlẹ́gẹ̀ẹ́ mú lókè odò ó mọ̀ ẹ́ ti já mọ́ mi lẹ́rùn. àárọ̀ ṣe ti gbọ́ ayé ti bàjẹ́ o wàláì ẹwọ́ ìta ṣe láti ìlà àbìrán àárọ̀ odidi aṣọ ni àlàyé àlàyé àlàyé. òun ló rò wípé nǹkan ṣe ọ àmọ́ èkú mo mọ̀ wípé nǹkan ṣe ṣé ìrẹ̀lí bọ̀bọ̀ tó kọlù yìí mi ò trust yẹn rárá ó lè má lo rọ́bà ìdáàbò orí mẹ́tìkà tí mi ò lò ó mi ò balẹ̀ rárá torí pé òun àti jẹ́ kí àbúrò ẹ̀ kó bá mi rí after an incident that happened in Ghana. ay ti kú. àbúrò jẹ́ kí sọ fún ẹ this is business gbogbo owó ìdájọ́ kọ́ ló máa play lọ́dọ̀ àwọn ẹni wá ẹ̀ time ti tó fún ẹ báyìí láti máa play rẹ̀. Mm-hmm. ó ṣe bèbè fi kọ̀ọ̀kan sílẹ̀ rárá fún mi. omi inú rẹ̀ ṣé wọ́n ti wípé mi ni mo ní torí ká máa lè gún ẹ lọ sílé ọlá la ṣe kọ̀ǹdínsì màmá ay wípé ay ló ní. irú òṣìwò ni ẹ mi fẹ́ bẹ́ẹ̀ lórí ẹ kò ṣe mi o nígbà wo ni wípé o sick so òun kí ẹ láti deny orúkọ bí omi wà. àsìkò tí wàá tó fẹ́ mi àtẹ̀gbọ́n ẹ̀ náà láti jẹ orin wọn. ní o púpọ̀ púpọ̀ kì í ṣe o ó ṣe àárẹ̀.

máa pé àwọn ìyàwó ara wa ká máa pín wọn lò ìyẹn túmọ̀ sí pé kémi máa báyàwó ẹ̀ lò pọ̀ kónú máa báyàwó mi lò pọ̀. ṣé báwo ni ah, irú nọ́ọ̀sẹ̀ǹsì wo nìyẹn. mo rò pé ìgbà tó wá bẹ̀ sí ní tiraka pẹ̀lú ẹ̀ tí agbára ẹ̀ ká ọmọbìnrin yìí ó ní oògùn fún ọmọbìnrin tó fi kú nígbà tí ọmọbìnrin yìí wá kú tán ó wá dá sí ìdílé ẹ bá fọwọ́ kan. ilé ìjọ tí ṣẹlẹ̀ yìí nǹkan tí ojú mi rí. mo jẹ́ ká ní akápá lọ náà ká tó wá sàbẹ̀ wá bá dìde. kí ni orúkọ yín. orúkọ mi ni Àdìsá Kowé. ṣé Fọlá rìn wá síbi lálẹ́ àná ìwọ́pọ̀ lóní kọ́ bá mi ni èmi dẹ̀ gbà fún un. o ṣe ń sọ̀rọ̀ bí orí kan bí tẹ̀jọ́. kò burú èmi á gbìyànjú. nínú ẹ̀sìn Islam kò sí ìfipá so igi ń bẹ̀ nítorí bí ẹ bá fipá so yóò dùn. kí ìwọ kò fẹ́yàwó mi kémi náà kí n kúrò nílé kí n lọ fọkọ mi. ṣé o ọmọbìnrin tó jókòó ni ìyàwó kejì tí mo wá fún mi gẹ́gẹ́ bí ìyàwó kejì wo mi mò ń pa láṣẹ ní ìdálá. mo fi ẹlẹ́dàá ibẹ̀ mo fi àwọn méje tẹ̀tẹ̀ ara wọn jáde mo fi ń bẹ̀. ẹ̀wọ̀n bẹ́ẹ̀ ṣe wò mí mi ò mọ kankan o mi ò mọ kankan rárá rárá inú òkùnkùn ni mo wà.